sallallahu alayhi wa sallam eléyìí ni ètò at-tawhid èyí tí àwọn jama masasi Fatima ní Òkúmàlú ní ìlú Ìlọrin tí wọ́n so nígbọ̀wọ́ rẹ̀ abiola ọba ọba alekeola masaba ṣe àlékún dáadáa fún wa àti gbogbo àwọn tí wọ́n bá wa lọ́wọ́ sí ètò yìí náà tí wọ́n bá wa dá sí láti máa dé ti gba àwọn ládàá tí wọ́n rí ń bẹ́ẹ̀ kọ́lọ̀ bá kọ́ fi dùn wọ́n lálẹ́ kìyàmà. kókó ọ̀rọ̀ tí à ń bára wa sọ òun ni nípa ọ̀rọ̀ adékèrú wà dùnà ọ̀rọ̀ nípa adékèrú bóòlù á sì ń ṣèrántí ọlọ́run àti àdùnà àti àdúrà ṣíṣe. bàtà rí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí látara bíi àdúrà ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ tó ń sọnù náà ni a rí pé látara pé a ṣe àdúrà ọ̀pọ̀lọpọ̀ yíyan wọ́n tún tayà lásọ̀lọ́ wọn látara ìmọ̀ yẹn la fi wá rí pé ká ṣàlàyé kí ni Islam sọ nípa àdúrà àti àdìkì ní ìjẹ́jọ́ a ṣàlàyé nípa ṣùrùtù asọ̀là àmì ṣùrùtù alìbàdà àwọn ọmọ jẹ̀mú tọ́lọ́mọ fi ń sàn yàn lẹ́sàn lórí ìjọsìn kí ló fà tá a fi sọ yìí nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní àdúràhù huwa al-ibada àdúrà ṣíṣe ìbáàdà ni anabi ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam gbogbo tó bá jẹ́ ìbáàdà ó ní májẹ̀mú tọ́lọ́mọ fi ń gbà yàn tí májẹ̀mú yóò bá ti pé ọlọ́run ní gbà lọ́wọ́ yàn ni a jẹ́ pé àdúrà tá à ń ṣe kọ́lọ́n tó lè gbà lọ́wọ́ wa ó ní májẹ̀mú tọ́lọ́wọ́ fi gbà á jẹ́ pé tí májẹ̀mú yóò bá fi lè pé ń bẹ́ẹ̀ ọlọ́run ní gbàdúrà lọ́wọ́ yẹn nu májẹ̀mú alákọ̀ọ́kọ́ ikhlas torí tọ́lọ́n ẹlẹ́ẹ̀kejì alimutaba káfíjú àníbà Muhammad so àwọn ti ṣàlàyé eléyìí ní ìjẹjọ fúnra wa pẹ̀lú ògo ọlọ́run ibi tí a tún lọ lé ní òun náà ni àdáàbò dékèrè wà dùá bá a bá fẹ́ ṣe àdíkìrí a bá fẹ́ bẹ ọlọ́run ọba kí ni àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ àwọn aládàbí tá a gbọ́dọ̀ lò sọ́lọ́run ọba tá a fẹ́ bẹ̀ tí a fi tètè rí ní tá à ń bèèrè lọ́dọ̀ ọlọ́run ọba tó ti ṣe fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ẹ̀kọ́ bá a ti máa ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ẹ wo ẹni tó fẹ́ béèrè nǹkan lọ́wọ́ èèyàn e tó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ àwa gan wa tó bá lẹ́kọ̀ọ́ tá a bá láníyàn pé a fẹ́ fún ní nǹkan yẹn àmọ́ ọlá pé ó ní fi ẹ̀kọ́ béèrè lọ́wọ́ wa ẹ̀rí pa fún ní nǹkan yẹn. kọ́dà ní tó bá yẹ pé ká fún ní nǹkan bó bá jí wa àbó jẹ́ ìyàwó wa ó wá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ wa fi ẹ̀kọ́ béèrè ẹ̀rí pa lè mọ́ fún tábà bẹ̀rẹ̀ fún gan-an a lè lọ́ra díẹ̀ àbí pé ọmọ yóò lẹ́kọ̀ọ́ bí ó bá yẹ pé káwọn yẹn má bàa bomi ìbá ti fún ọ yìí ọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ bá a ti bẹ nìkan lọ́wọ́ òbí so inú òbí ò ní dùn bọ́tí yẹn bá ní ẹ̀kọ́ bí yẹn ti ń bẹ nìkan lọ́wọ́ yẹn ẹ̀rí bí yẹn bá tiẹ̀ ń tẹ́lẹ̀ yóò sì gbìyànjú ó sì kámẹ́lá so irú àwọn ẹ̀kọ́ wo la máa fi gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó fi fún wa ọ̀pọ̀lọpọ̀ ń bẹ a máa wàláì làdín bẹ́ẹ̀ yóò bá lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba níbi àdúrà tí yóò bá ṣe àdúrà nílànà ti Islam tọ́lọ́n bá ṣe nǹkan yẹn fún istidraj lọ́lọ́run bá ṣe fún yẹn ọlọ́run ọba yẹn fi ṣe àdánwò fún ni ó yẹ fi yà jẹ́ lórí ẹ̀ ìwọ tó lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba tó wá ń gba nǹkan lọ́wọ́ ọlọ́run ọba gbígbà pọ̀ ń gba nǹkan lọ́wọ́ ẹrú àwọn ẹlòmíì ò kí ń respect ọlọ́run ọba ẹlòmíì ò mọ̀ sọ fún ọlọ́run pé ètò mo ń tọrọ yìí tó bá fi lè fún mi kó tó dọ̀la ìfẹ́ mọ́ ẹ dákòtò ǹjẹ́ ọmọ lè sọ fún òbí bẹ́ẹ̀ láì kàn sáàdà ǹjẹ́ ọkọ lè sọ fún ìyàwó lè sọ fún ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ẹni tá a fẹ́ gba nǹkan lọ́wọ́ pé ẹlọ́kàn fún mi lówó léwu yàrá mi bẹ́ẹ̀ bá ti wá fún mi lónìí ó parí ìfẹ́ mọ́nu ẹ gba nǹkan yín ẹ pinnu òbí yóò ní dùn kí ó bò lọ sí lẹ́kọ̀ọ́ báyìí sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá ṣe ń gba nǹkan lọ́wọ́ Ọlọ́run ọba wọn ò lo ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi ẹ wá ní ah, àwọn àfa yìí wọ́n gbóná o wọ́n súnmọ́ ọlọ́run àwọn máa ń gba nǹkan lọ́wọ́ ọlọ́run ti pa ni kò sì lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ṣe nǹkan yẹn fún ó fi ṣe ìsìtìrọ́jù fún ni orí ẹ̀dẹ́ ni fún kó lè bá jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run ọba ni lẹ́fìmọ̀rẹ́ tí tó náà máa ń bẹ ọlọ́run lílànà tí èsì ìlànà Islam ẹlòmíì yóò ṣe mùsùlùmí yóò sì bẹ ọlọ́run ọba ẹ̀yin ò rò pọ́n ọba ṣe nǹkan fún ni bẹ́ẹ̀ sì ni ẹni tọ́lọ́ máa ń gbàdúrà rẹ̀ mùsùlùmí ni òun á rò pé lórí ìlànà tó ń wà yìí ìlànà àkúnbẹ ọlọ́run ọba ikú ń ṣe é àwọn míì sì máa ń lo idán fáwọn èèyàn jẹ́mọ́ mùsùlùmí torí àsìkò àwọn ẹ̀kọ́ wò la máa fi gba nǹkan lọ́wọ́ ọlọ́run ọba alákọ̀ọ́kọ́ fàlìyẹ́bùdáhù bíi thanà ẹni tó fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba kó kọ́ yìn náà kọ́ yìn ọlọ́run ẹ wo àwọn tó máa ń kọrin òun yẹn àwọn alágbe wọn kí ẹlòmíì òun ti mí ni pé kọ́ra àwọn alágbe ti ń bọ̀ yìí ní fún ọ ní owó wọ́n wá yín wọ́n wá yín wàhálà kò nígbà tí ó yọ owó lápò yóò sì fún wọn ẹ máa wo àwọn ará ọkọ mi olórin yóò yìn wọn yóò yìn wọn gbogbo owó tó mú wá ojú agbo yóò sì na tán yóò tún wá ní a ah, èmi lọ yìn báyìí yóò wá ní mo ná ní ọ̀fà màálù àmì ọ̀fà iṣu mẹ́ta wọ́n tún wá gba màálù akọ abo ọgbà ẹ̀kọ̀ kan ìgbà tó nà tẹ́lẹ̀ tó yìn tẹ́lẹ̀ rẹ̀ wú ẹ wo ìyàwó tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkọ rẹ̀ tó yìn olówó eré mi bá ti máa ń yìn wọn ni kó wá yìn ẹ pé bó ṣe pírísẹ́ǹtì ẹ bó ṣe yìn pé ìtẹ̀ ṣe fún wa náà ọlọ́run ṣàlékún dáadáa fún yín àwọn tó ti ṣe fún yín kò ní bàjẹ́ ẹ ń gbìyànjú ọlọ́run jí ká náà ẹ mọ̀lúkọ wà nísìnyí mélòó mélòó ọkọ mi tí èsì báyìí fáwọn ìyàwó rẹ̀ mélòó mélòó ọkọ bàbá mi tí èsì báyìí fáwọn ọmọ rẹ̀ àmọ́ ọlọ́run á sẹ́yìn báyìí dáadáa ṣe pé ọ̀yá tó wá fẹ́ béèrè mí ọba fẹ́ gbowó náà lọ́mọ sí báyìí dé bí sì rà fún yẹn. àmọ́ obìnrin rẹ̀ gbà nǹkan lọ́wọ́ ọkọ tó yá ẹ fún wa lówó ooru tó rẹ tó dénú bẹ́ẹ̀ sì máa wò bọ̀ ẹ rí i pé ah, àgbákò bèbí wa nìyí láyé tí èlò ó sì lówó èlò ooru èlò ooru ṣé ká ṣe báyìí náà ẹ̀sìn báwọn kí ló fà ọkọ lè padà wá fún un tó bá jọkọ tó látara pé obìnrin yóò lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ ẹ bá fẹ́ gba nǹkan lọ́dún lọ́ba ẹ máa yìn ná ẹ wà nẹ́bí wa Ibrahim aleyhi salatu wa salam ọjọ́ ti lọ àmọ́ ìyá sáré sọ díẹ̀ tó bá di ọjọ́ mẹ́jọ abẹ́rẹ́ ń bẹ̀ ìgbà tí anabi Ibrahim tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run ọba ó wá yìn ó yin ọlọ́run ọba láwọn ẹ̀yìn mẹ́rin ẹ̀yìn márùn kan ó ní alladhi khalaqani wa yahdini ó fẹ́ bí nǹkan lọ́nà lọ́nà ni o ó ní ìwọ tó yẹ pé ìwọ lọ́wọ́ ọba ìwọ lọ dá mi ìwọ lọ sì fọ̀nàmọ́ mi walladhi huwa yut'imuni wa yasqin ìwọ náà lọ ń fún mi lóúnjẹ tí bá ń pa mí tó bá ń gbẹ mí ìwọ yìí náà lọ ń fún mi lómi mu wa idha maridtu fa huwa yashfin tó bá rẹ̀ mí ìwọ yìí náà lọ ń ṣe ìwòsàn fún mi walladhi yumituni thumma yuhyin wọ́lọ́ jì mí wàlẹ́dì àtìmẹ́ù àyìn yẹ́kfìrọ̀ lè kọ̀tìyàtì yawmaddi wọn náà ní ìran kan pé kó ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi fún mi ànábì ó wá bẹ́ẹ̀ ó wá tọrọ nǹkan márùn-ún lọ́dọ̀ ọlọ́run ọba ó tọrọ nǹkan márùn-ún lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run wá mẹ́rin fún bẹ́ẹ̀ kí ló fà tọ́lọ́run fi fún lẹ́yọ̀kan yòókù pẹ̀lú ògùn ọlọ́run tó bá di ní ọjọ́ mẹ́jọ ìyá àmọ́ ṣàlàyé fún wa síwájú kálíbà mọ ẹ̀kọ́ tí ń bẹ bí ẹni tí ń bí ọlọ́run ọba. eléyìí àwa tí a bá fẹ́ pé asá kèsì a bá fẹ́ ran ètò yìí lọ́wọ́ torí pé ètò tá à ń ṣe yìí ó sì ní ìdìrán lọ́wọ́ gẹ́gẹ́ bí àsìkò ṣe rí àwọn tá à ń ṣe ìgbìyànjú yìí so kíní ó fẹ́ ó fẹ́ ṣe díẹ̀ tábà tó wá rí àwọn èèyàn kúnra wa jẹ́ pé à ń fèsì báyìí kò ní dúró so àbí ọlọ́run ọba mọ́sàárọ̀ mọ́sàárọ̀ sí àtìfẹ́ni kọ̀ọ̀kan wa so èmi ni ọmọ ìyá yín Islam ali uthman bawa so fáwọn aláwọ̀ ẹ̀kọ́ yá sí ibi ètò yìí ẹgbẹ́ pẹ̀lú nọ́mbà yìí zero seven zero three five seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.